الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أياما من كلما نودي أجابا ومن بجلاله ينشي السحابا يا من رد يوسف بعد بعد وكان أبوه ينتحب انتحابا وكان أبوه ينتحب انتحابا وكان وكلم في الدجى موسى بلطف كلاما كلاما ثم ألهمه به ويا من خص أحمد واصطفاه وأعطاه الرسالة لقربه وسماه حبيبا tọkọ. Mọ̀nà tàbí ẹ̀wọ̀n إلهي وكرب الذي وما واعبدك إنا وأبوك إن فوت وأحسن ظني فكم من ذلة وآتى علي نور وأنت علي ذو فضل ومن قدرت ملي وقراعة سني يظن الناس

كأني قد دعيت له كأني ولو أني صدقت الزهد فيها قلبت لأهلها قلبت لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ونزكيهم ونعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي وآخرين منهم لما يلحقوا بهم وهو الله ذلك فضل الله يؤتيه من يشاء Suratul Jumu'ah ó ní sura tuntun tí a fẹ́ gbé lónìí. Inú àwọn sura tí ọlọ́wọ́ bá ẹlẹ́kẹ̀ọ́ lásọ̀kalẹ̀ fún Ànábì wa Madina ni على أصح قولي العلماء àwọn àfáà oníkú ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ wípé ń gbàtà nábì ń bẹ ní Madina ويوجد رواية ضعيفة عن ابن عباس رضي الله تعالى عنهما A tí wọ́n gbà wá ọ̀dọ̀ àfáwà Ibn Abbas pé súra Mẹ́kà ni bó ti ẹ̀jẹ́ pé tó riwayatun ukhra sahihatun an Ibn Abbas annaha suratun madaniyya ẹgbẹ̀ wá mi tó lálàáfíà ó wá lọ́dọ̀ àfáwà Ibn Abbas pé suratul Jumu'ati suratun madaniyya pé súra al-Jumu'ah sura madina ni sura yìí ọlọ́wọ́ bá ọlá fi ọjọ́ jímọ̀ rẹ̀ tó ipọ́jọ́ jímọ̀ ìbẹ̀nú àwọn ọjọ́ tí ọlọ́ọ̀bá bá ọlá ṣàpárí rẹ̀ ní kíkọ̀ wà ní ìdákọ rẹ̀ inú àwọn ọjọ́ ayé ahadi ọjọ́ sunday yọ́mù lè sinẹ́yìn ní ọjọ́ tí ọjọ́ mọ́ndé yọ́mù sọ̀làṣà ọjọ́ tuesday yọ́mù lágùbà alágùbà yọ́mù lùkàmíìsì alamisi yọ́mù lùjúmọ́ àti ọjọ́ jímọ̀ yọ́mù sábùtì lọ́jọ́ sátidé láàrin àwọn ọjọ́ méjèèjì yìí ọjọ́ méjì péré lọ́wọ́ bá lẹ́kẹ̀ọ́ ládàá kọ́nù kùránì.

ẹ̀wà rí inú àwọn ọjọ́ tọ́lọ́ ọba àdékẹ́ ọládé ọkọ̀nù kùránì ó ní ọjọ́ ọjúmọ́ ọlọ́ntì ẹ̀mọ́ ọmọ fóònù ní ṣúra ṣúra tí ò lè jọmọ àti ṣúra tí ń sọ̀rọ̀ nípa jímà táǹkì ń ọjọ́ yìí ló jẹ́ àmà pé òun jímà ní júmọ́ gẹ́gẹ́ bí bẹ ọjọ́ yìí ságbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọjọ́ ayé òṣọ́jọ́ kan tó lọ́lá tó jọjúmọ́ o ní ọjọ́ tó lọ́lá jùmọ́ àwọn ọjọ́ ayé tó wọ́jọ́ yìí inú ọjọ́ yẹn lọ́wọ́ bá àdékẹ́ rádà lẹ́bí adam alayhi salatu ìgbà wo la yóò pa àwọn tíjọ jímọ̀ ni kò wá sọ́jọ́ kan tóru máa ń yọ ọ́nbẹ tí máa ń wọ̀ ọ́nbẹ tó tó jọjúmọ́ yẹn ní yẹ pé ìsìláàmù ka kún ọdún ọ̀sẹ̀ fún mùsùlùmí ọjọ́ ńlá náà àwọn okòtà agbálẹ̀ àwọn bàbá nù ọjọ́ ńlá kéwì ni wọ́n kéde rẹ̀ òṣèjọ́ kan tí ó tó tóbi tó jímọ̀ àbótùmọ̀ kí ń yọ jímọ̀ tó yẹ ewu jímọ̀ nítorí wọ́n ń sọ ń bẹ̀ wọ́n ni pé ẹ̀pẹ́ wípé jímọ̀ tò ní kọ́ àti kékeré lọ́wọ́ bó bá parí ẹgbẹ́ jímọ̀ ni ọlọ́wọ́ yẹn kí jímọ̀ tò ní amọ̀láyé mà parí ẹ̀pẹ́ wípé kìí ṣe jímọ̀ tò ní ọjọ́ àlùbáríkà ní jímọ̀ lẹ́yìn ìjọ jímọ̀ ọjọ́ ìrìnà tó dákọ̀ lọ kò wáyé ní àṣàbìtì sátidé lọ́n dákọ̀ sátidé nínú kò wáyé lọ́la àyè tọ́lọ́ fi dákọ sátidé pọ̀ ju àyè jimá lọ lọ́n dákọ sátidé nínú sọ́wọ́tù al-Baqara ó dákọ rẹ̀ nínú sọ́wọ́tù eh, an-Nisa ó dákọ rẹ̀ nínú sọ́wọ́tù eh, al-A'raf ní pàtàkì jùlọ wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn Yahudi allazina i'tadaw fi sábìtì àwọn tí wọ́n kọjá àlà dọ́lọ́ ní kẹsẹ̀ ń lọ sátidé níjọ́sí ìfọ́lọ́hun ò sí wọn kọjá tọ́lọ̀ bínú sí wọn ọlọ́ndá kọ sátidé débi pé ọlọ́run tó mú tẹ̀fìrífù sátidé wà ní kòwání ọ̀yọ́mà láyẹ̀ síbi túnà láyẹ̀ àti ihe péjọ tí wọn ò bá wà ń sátidé lọ́sọ̀lá òfin pé láti sunday dé friday ẹ máa lọ pẹja ẹ máa lọ sódò ṣùgbọ́n ìyọ̀ǹda ọjọ́ kan lẹ́ ẹ fi ṣe lọ́wọ́ ọlọ́run fẹ́ ṣe àdánwò fún yín pé láti monday láti sunday sí friday ni ẹ máa lọ fi sódò máa lọ wájà sátidé ẹ ẹ má dodo ọlọ́run ti wá ṣe olómi fún wọn ọlọ́run ti wá ṣe olómi fún wọn ọlọ́run tó wá fi dá wọn wò pé ọjọ́ sáàkì tó lọ́wọ́ bá lókè ọlá ní kẹ́mà lọ́sọ́dọ̀ síta tí hìm ṣètánù hùm yàwó mẹ́ sábì tí hìm ṣòro ọ̀há ẹjá wà pọ̀ lọ́dọ̀ ọjọ́ sáàkì dé bẹ́ẹ̀ òkú sáàkì yìí kọ́ èèwọ̀ ní kẹ́lẹ́ pẹ́jáwó ويوم لا يثبتون لا يأتيهم ẹ̀wà lọ́jọ́ yòókù tí ò bá gbé láti dé wọ́n bá lòdò lọ pẹja bí kẹja méjì mẹ́ta mẹ́rin máa bá ìrẹ̀ jáde nígbà fẹ́ múlò mẹ́rin ni pé àṣàbùtù ọjọ́ tó wọ́n bá mẹ́ṣẹ̀nù ni mọ́tò ń ti bẹ́ẹ̀ náà kò lọ́lá tó yá ọmọ ìlú ọdọ ọdún máa yọjú ẹ̀sìn ni lọ́tà àmà àmà tá a múra pé a fẹ́ sin lọ́run lónìí kì í jẹ́jọ́ tá a máa ń fi àìsìn lọ́run ṣeré lókínú tó bá fi ní kí ayà yìí sọ̀kalẹ̀ sọ́ra ẹ̀ sọ̀kalẹ̀ ní láti pàwà mùsùlùmí lẹ́kọ̀ọ́ bóò la ṣe gbọ́dọ̀ gbáradì fún ìṣẹ́ lọ́njọ́ jímà lómi ìjọ jímà tó ń dípò àjọ nígbàgbọ́ kọjọ́ ìsìn ni ẹlòmí ìṣẹ́ lọ́n dáadáa bẹ́ẹ̀ lọ́lọ́ yóò ń dá fún ọ láti jọ sátidé ìdíjọ́ àlàmísì máa ti bá wù ọ́ yíma náà ọ́ sì ń tó wù ọ́ ṣùgbọ́n àsìkò díẹ̀ wá dọ́lọ̀ ń lò lòmí ọ̀làmáyọ mẹ́ta bí àwọn ìyàwó nílẹ̀ ni ó fẹ́ẹ́ lè má wá jímà nígbà ní tí jímà náà ń ké owó èé ṣe kútùbà mẹ́ ju bí a ká ní thirty minutes lọ lóṣù pẹ́ dígbàdá ni àyèmáyẹ lòmí kì í tó bá rákà àkọ́kọ́ ń gbèlè ń tàṣí kó wá bá kútúbà irú ìṣe sí ilé aláwọ̀ fẹ́ bá wọn sàábẹ̀ kàwé nípa pé wọn ò fi àsìkò tọ́lọ́wọ́n bá lékè ọlá làálẹ̀ láti fi sin lọ nígbà jímọ̀ wọn ò fi ilẹ̀ tó àwọn kan wà á jẹ pé lásìkò tá àgbẹ̀bí ń ṣe kútúbà lọ́wọ́ àwọn kan wá gbọ́ pé ọjà tí kọ̀ńténà ọjà kan ti dé sọ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ní kútùbá sí fànábílẹ̀ wọ́n lọ àtẹ́ǹdì sí kọ̀ǹtẹ́nà ọjà tó dé tí è bá sọ láà àánú ọlọ́ tọ́lọ̀ fi ń bá wọn wò ń bá wọn lò ó tó ń tẹ́yìn ó fi di gẹ̀gẹ̀rí àdébí Muhammad ń bẹ wájú yín jíṣẹ́ ọlọ́run fún yín wáyé àrọ̀ áwọ̀ ti jẹ́ àrọ̀ tẹ́ni أو لهوى فادوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير رازق إن بنا ما سعب إن جنا لو تونا كيسكي ما سعب قد عواز واد بنيو كيسا جاك نجلو anábì náà ń tọ́wọ́ ní o tí ń bẹ lára sàábé mi láwọn àìdá ó ju tí ń bẹ lára wa yìí lọ ṣùgbọ́n iṣẹ́ tá ànábì wá ṣe tá a kèrè sóra yìí títọ́ ànábì tá ànábì ń tún wọn tọ́ látún tọ́ ló padà wá sọ wọn dẹni eré báyìí inú wọn náà ní ń jẹ́ náà lọ́hùn ń bẹ pẹ̀lú ànábì ìjọ jimá ànábì ń ṣe kútùbà lọ́wọ́ kí owó bísínẹ́sì kan wọ́n ti ń tajà kan bẹ̀rẹ̀ o àwọn ah, míì kan bẹ̀ kìí ṣe bísínẹ́sì làhàwá yásìkò eré ni pé ẹlòmíì lọ́wọ́ bí ìmáàmà lọ fi bọ́ọ̀lù kan táwọn èèyàn máa ń fúrò lónìí àwọn tí ọlọ́run ti fi bọ́ọ̀lù sàdúrà fún wa tọ́wọ́ ń bá ní kọjá wípé bọ́ọ̀lù kan wọ́n fi sí àsìkò jímà kí wọ́n fi bọ́ọ̀lù tí wọ́n pèlè sásìkò jímà ìbẹ̀nú àwọn tí ń pèrè mùsùlùmí ayẹ̀wò ọlọ́run bó forí jẹ òun à wọn lè mú ìṣẹ̀lẹ̀ yìí o àwọn àwọn alọ́wọ́ lè yí rẹ̀ o kò sí níwájú mà yóò jẹ́ ní fífẹ́ wípé ó ní dàbọ̀ wípé kò fún àwọn ọmọ jẹ ọmọ ọlọ́wọ́ jẹ ọ̀tọ̀ wá gba lé bọ́ọ̀lù wọ́n ó gbẹ̀mí tí ó sáré kóra wọn lọ síbẹ̀ wàtàrọ̀ kú kàkọ́ ìmá ó wá fi rẹ̀ ànẹ́bí ilẹ̀ ìmọ̀mù wọn náà wọ́n mọ̀mù tó bá pẹ́lú mẹ́sàlásí mẹ́bínú ẹlójú ọ̀lọ́ wọ́n ti wọ́n pẹ́ ọlọ́ sílẹ̀ <laughs> wà mẹ́sàlásí ọ̀bá àdẹ ọ̀jẹ́ ní ọlọ́gbàdẹ mọ̀mọ́ ẹ̀fẹ́ lọ́wọ́ èdè wọn ti ẹ̀ wọ́n jẹ́ wọ́n jẹ́ ti dé ànẹ́bí wọn ti dé sí mọ́sàlásí wọ́n ti ń tọ́wọ́ àṣì wọ́n sì gbọ́ àlámọ̀rí ayé wọ́n sì bà nábì lẹ̀ ọ̀tọ̀rọ̀ kú kẹ̀kọ́ ìmọ̀ nábì wá dá wà ń ṣe wá àti àwọn tó kú òkọ̀ àmọ́ mi láwọn tó ṣẹ́kù tó méjìlá lọ́ní wọn náà máa ń dà lọ ikọ́ ìrọ̀ ó jẹ́ pé torí òwò lẹ́bí fẹ́ fi ìgbọ́wọ́ àṣẹ ọlọ́lẹ̀ lọ́wọ́ a bá tọ́jú kalẹ̀ fún ìjú ń tẹ́ ẹ̀fẹ́ lọ bá lówó lọ èlúrẹ́jọ lórí lákéjọrí èrè náà lẹ́bí fẹ́ fi ìgbọ́rọ̀ ọlọ́run lẹ́jọ jímọ̀ lọ́wọ́ a bá tọ́jú kalẹ̀ fún ilére ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run lòun máa ń fẹ́yìn àlárí zìkì kìí ṣe bíṣínẹ́sì ẹ̀ ni ó sọ ọdọ lówó kìí ṣe rétọ fẹ́ràn wo ni ó sọ ọdọ lówó dáàtì ẹni pé tó fa súra yìí nù láti kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ gbogbo òlà sí ń bá bàrà àjọ jimá lòmíì kò mọ̀ kíjọ jimá ọjọ́ ọdún ni aṣọ tó dáa jù ní àwọn aṣọ wa ní fẹ́ káwọ̀ ọjọ́ jimá gbogbo àwọn táwọn máa fi ń bọ́jọ́ ọdún lò ní ọjọ́ orí làá máa ń wẹ gáṣí gúúsù kí ọ àlìjànáàbà àá máa wẹ ǹjọ jímọ̀ náà ó dà kí ẹ̀ má dáhùn àyánábà nítorí pé n ti bẹ nínú ọjọ́ yìí ní dáadáa tí bẹ nínú ọjọ́ yìí lórí ọkọ̀ وَنُسَبِّحُ fi مَا الملك القدوس العزيز الحكيم من يسبح لله Ayàtà àti ṣáájú ó sọ̀rọ̀ nípa báwọn ẹ̀dá ọlọ́run lóríṣìíríṣìí ṣe ń ṣe àfọ́fọ́lọ́. Yóò wá ní wíwa máa bí eléyìí wá níwà mọ̀dọ́ríù aléyìí náà tó wá níwà ámúrù tàbí ìsìmọ̀rọ̀ bí kàlà òun wá ń tí ẹ̀ níwà àṣẹni ìwà àṣẹni tàbí tí gbogbo ẹ̀ ń tọ́ka sí náà ni ìsàfọmọ́ ìfọlọ́ọ̀má sẹ́ni tí bàbá lọ ọlọ́mọ ọlọ́run òdòtí ọlọ́fẹ́fẹ́ mọ́ mọ́ ìsàfọ̀mọ́ ọlọ́run ìsàfọ̀mọ́ ọlọ́run ìfi ìsàfọ̀mọ́ ọlọ́run sẹ́lọ́run gbalada kìí ṣe ìfọlọ́mà kí wá sẹ́yìn nìkan ẹ̀yìn èèyàn nìkan lẹ̀ ń ṣe àfọ̀mọ́fọ́lọ́ gbogbo ntọ́lọ́ ń bẹ́ẹ̀ láwọn tá a mà tí ń bẹ́ ń sẹ́mà gbogbo tọ́rọ ọba àlẹ́kẹ̀ ọládá láwọn táàmà tí ń bẹ lórí lẹ́ẹ̀lẹ̀ àtàwọn táàmà gbogbo gbogbo àwọn nǹkan yìí ní ń ṣe àfọwọ́lọ́ ọba àlẹ́kẹ̀ ọlá in kullu ma fi samawati wal ardi ọlọ́ni tusabbihu lahu samawatu sab'u ilẹ̀ ìwísà bí ọbì hàmúdìhí wà láàkì ilẹ̀ tẹ́fùkọ̀hù na tẹ́sì bí ahun wọ́n ní gbogbo tí ń bẹnu sọ́mà méjèèjì gbogbo tí ń bẹnu lẹ́ẹ̀lẹ̀ gbogbo wa ní ń sáfọ̀ máfọ́lọ́hun àtẹ̀nígbà fọ́lọ́hun ń sáfọ̀ máfọ́lọ́hun kèfèrí náà tí ó gbà fọ́lọ́hun òun náà ń sáfọ̀ má òkàn ní gbaládá lórí tí ẹni

ilé gbọ́ èdè ẹyẹ ni kò bá tí mà wípé ẹyẹ náà ń sáfàmà jọ́kẹ́ ń bẹ̀ lásìkò àdébò Sùlèmánà òjò rọ̀ ọ̀yá mú ewé òun jáde kò sí dáwọn èèyàn òfin máa sáyé gbogbo ìlú ti wá rí pé nǹkan ah, ṣẹ́kù ní káwọn lọ ọbẹ̀ lọ kò sọ́ba tí máa mú ojú ìwọ náà jẹ́ lọ́lọ́ bójú ò bá wá rọ̀ àmì pọ́lọ̀ ń bínú sáyé ni àwọn àlọ́bẹ̀rẹ̀ ó ní sọ̀láàtì istisqa táwọn náà mọ̀ ní mùsùlùmí òjò ìgbàdé lọ́bẹ̀ lọ́n pọ́lọ́ dákọ̀ ọjọ́ fún wa ó wá ṣẹlẹ̀ láti bá níbi wa Suleiman ààrẹ sọ́lọ́sọ́lọ́ kò sójò wọ́n wá jáde lọ́jọ́ kan pẹ̀lú àwọn jàmáà àwọn náà ní istisqa ní ẹ̀sìn wọn náà ní sàríyà tí wọn náà àwọn jáde lọ́wọ́ ẹ̀lá ni yẹn pé wọ́n fẹ́ lọ pápá ń torí pé aṣáṣúnà náà ni pé bàbá tí al-istisqa pápá láti máa lọ kí ìdí mọ́sálásí ẹgbẹ́ láwùjọ wa gbúdọ̀ ní ìgbà ń pè ń pápá ó lè mọ́fẹ́ pọ́sibù mọ́ salatul eid ni istisqa ni ìwọ àwọn àrùn báwọn tó jọ wọn báwọn àyè kí nínú ilé àyè kí ládùúgbò ọlọ́pá yóò ti bẹ̀rẹ̀ sí máa dàgbàsókè sáyébáyé bẹ̀rẹ̀ sí máa kún ìta ń pè ní pápá lánàá wá ń dilé bó ṣe kó rí ni pé inú gbó làákàrà àyè kan sí láti máa lọ kí ìdì ìgbóná wàdà báwa ní ìwà wàdà ń bẹ níbi lápèjì káwá lọ sí ìmọ̀ta tó ká lọ́kì wọn ìdì ẹ káwọn ìlú òkè àwọn tí gbogbo ẹ̀ náà ti mọ́tò ti bẹ́ẹ̀ náà nígbà tí èjì a sì máa fojú pápáwo náà ni wọ́n bí ṣùgbọ́n náà wọ́n jáde tẹ́láwọn ọmọ ilé-ẹgbẹ́ tẹ́láwọn mùsùlùmí lọ́gbà fún wọn láti fẹ́ lọ tọrọ òjò lọ́dọ̀ lọ àwọn ń lọ wọ́n rárá wọ́n bí ìkan ó kásẹ̀ sókè àtọwọ́ sókè tàwọn tí wọ́n lọ́wọ́ bá fún wọn ní mímọ̀ nípa ìgbésí ayé àwọn ẹranko especially àwọn ẹyẹ ó wá rí ànábì wa Sùlèmánà wípé n táwọn eléyìí ń ṣe kìí ṣàwa nìkan là ń fìlì àìsójò o àtàwọn ẹranko yìí náà ń fìlì àìsójò nábì Sùlèmánà wa sọ fáwọn èèyàn pé ẹja padà sílé ọlọ́run ti gbàdúrà wa pẹ̀lú àdúrà táwọn ẹlòmíín ṣe kí ìṣẹ̀yìn àwọn àwòrán náà ń ṣe ìṣìṣkọ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run ṣe ní kí ọlá káwọn jẹ́ ànábì tí ń jẹ́ kí nù inú dọ́là ọba lókè ọ láti kẹwọn ní pé onímúná máa ń tíkọ̀ tẹ́rì ọlọ́run fún wa ní ayé àti gbébí ẹ̀yẹ àti síjọ ẹ̀yẹ àwọn àyókù náà àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn fáànù àwọn ibi ọgbà àwọn àpáta yìí náà àwọn náà ń sá fọ̀ má bọ́lọ̀ wà láàkí títà wọn jẹ́ olùsàfọ̀mọ́fọ́lọ̀ ń dé tọ̀hámù homo tasbih àfọ̀mọ́ ló ń jẹ ló mìíràn màláíkà màláíkà ìjẹun oúnjẹ wọn làfọ̀mọ́ kò sí nǹkan mínú ìjọsìn táwọn màláíkà mójútó tó pé ìsàfọ̀mọ́ torí ẹ̀tọ́ wá kẹ́ níbi pé yóò sábìrù lillahi máa fi sámáwá àti wà máa fi ilẹ̀ àárùn-ún pé gbogbo tí ń bẹ sọ́mà gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ní ṣe àfọ̀mọ́fọ́lọ́ ìtumọ̀ kan ẹ̀dá ọlọ́run tí sọ̀rọ̀ mọ́kì ṣe gbogbo ẹni tí ń sáfọ̀mọ́ ní gbọ́dá ọmọ ènìyàn àwa tá a bá jọ́ ọmọ ènìyàn tá a wá jẹ́ mùsùlùmí lágbàlágbà lórí ìsàfọ̀mọ́fọ́lọ́ tẹ́lẹ̀ àwọn iṣẹ́ kéékèèké tó lè ẹnìyàn ní rìwọ́ọ̀dù ńláńlá ní سبحان الله العظيم أقوك lè fúyẹ́ لا من كنا kí قلت المتاني خفيفتاني خفيفتان على اللسان ثقيلتاني في الميزان حبيبتاني إلى الرحمن سبحان الله وبحمده anábì ní sọ́bẹ̀ wà nábì ní nábì ní kẹ́lí mà táyánì gbọ́dọ̀ méje ń bẹ. gbọ́dọ̀ méjèèjì yìí kọ̀sí ìfàtàrà ní alálẹ́sá ni tọ́lá fẹ́ ṣe mílíọ̀nù ọ̀rọ̀ lọ́kùnrin gbàǹkan ní gbọ́dọ̀ láyé ẹ̀dẹ̀ mẹ́ta ni ó ẹ̀kà máa ṣe lọ ní yẹ́lẹ̀ wà lẹ́gbẹ̀yìn ẹ̀sì máa ṣe subhanallah subhanallah alazim ó ń tọ̀ ń tó mẹ́lẹ́gbẹ̀yìn ò ní máa tẹ́ ìṣe ẹnu tí ń wí kò ní wúwo lẹ́nu àti wí àwọn gbólóò mi ń bẹ ní ó wúwo lẹ́nu àti wí especially bá bá ń wí láwí tó wí bí gbólóò ọgbọ́n ọgbọ́ nígbì ń gbọ́bọ̀ ọgbọ̀pẹ̀ wọ́n náà wúrẹ̀ mẹ́ta ẹnu ló dàrú ni bí kẹ́lìmà yìí kọ́ kẹ́lìmà tẹ́wàá yìí kọ́ tẹ̀kílẹ̀ tẹ́ni fi ní sáni

wọ́n sì gàdá hàn wá gbóòrùn lálẹ́ ni nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní njọ́ kan anábì Musa alayhi sallam wọ́n lọ bọ́lọ̀ a sì mọ̀ wípé kalimullahi ni Musa olùbọ́lọ̀ ń sọ̀rọ̀ at any time wá wọ̀n àwọn alọ́pọ̀tunity yẹn Musa wá ní ya Rabb rí ọlọ́run alimni kalimatan ad'uka biha kọ́mi lédè kan tí yìí máa fi sìn ọ́ fún mi ládùúgbò àkàtì yìí máa ṣe tí yìí máa fi sìn ọ́ ọ̀rẹ́ ló yẹ Musa yẹ Musa qul la ilaha illallah rí gbólóhùn la ilaha lọ́bí Musa wọ́n ní à ah, ọlọ́n kullu ibadika yaquluna hadhihi la ilaha illallah kìí ṣe is the common dua kẹ́yìn kẹ́yìn mùsùlùmí nìkan kọ́ lẹ́nu la ilaha illallah gbogbo ànábì ọlọ́run náà ló ní inú hadith wọ́n lànà ìgbà Muhammad sọ wípé لا إله إلا الله kan bẹ kẹ́lìmà kò ha ha iná nabi muhammadu wí kẹ́ẹ̀sẹ̀ mi ni kẹ́lìmọ́wí wà nábi yíò na mi rọrùn kọ́bìnrin gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn mi àwọn na. wú rẹ̀ kí wa Musa wa fashi ilaha illa èyí wá sẹ́ṣẹ́ akẹ́lùmọ́ ní ìrìn bí ní ẹ̀fọ́ wọn lẹ́kàlẹ̀ lọ kí náà ah náà bá wò tí ó jẹ́ ah kí náà bá ti jẹ́ fún ọ kàmí ò jẹ́ fún ọ wọn fatia ah, wọn ni àwọn gidi ọ gbádùn mi o ètò ìkọ́ yìí mo rà ṣẹ́mọ́ fún àgbà ni ó kọ́ tẹ́lẹ̀ àkọ́kọ́ ní nàbàwí ìwòsàn ó wá débi tí ń sàlàyé nípa orí pa fátíà ó sọ wípé òun bára wọn ní mákà ń gbọ̀kàn lásìkò kan bí ipò ń ṣẹ̀ṣẹ̀ bí mákà rí ní gbogbo àwọn àìsàn tí máa ń ṣèyàn tí ẹ bá débi tí iṣẹ́ àdúgbò yẹn o oríṣiríṣi àìsàn wá ń ṣe òun ó lóun sì gbé omi òun sì ka fátíà òun sì mú kí arọ́ sì mọ́ nípa òun yìí rèé fò ẹlòmí wá fún fáti à ní ah, ẹyọ kẹtọrí ah, ẹṣin ẹṣin tí wọn kò gbàgbọ́ nù ìtumọ̀ yẹn pé kò ká ọkọ̀ kò ká kò rẹ́ ni o nítorí ẹ̀sìpẹ́ẹ̀tì ní pé àníkẹ́ kọ́ ní ọkà fáti à one million two hundred times á ah, àfa fún mi ní sẹ́ nítorí mi sẹ́nu o ẹ bá fún un ní tí ń jẹ́ òdòdó kò ní bẹ́ẹ̀ bàtà fi ń wà lékè o ẹnìkan wá ń jọ kan láti lóyún ìbò sí wa wọn ló ní pọ́lẹ́mù pọ́lẹ́mù yẹn wá lè kó bá gan ó wá wá ẹni tí ó bóun bẹ lọ́hùn tẹ́lẹ̀ wọn bó mú pọ́lẹ́mù yẹn kù lára wọn ó wá jẹ́ ẹni tí ń yẹ pé ìkan àwọn ọmọlẹ́kẹ́ ló súná ọmọlẹ́kẹ́ yẹn wá rí i wípé ó dà pé lè ju lẹ́bù tó lọ́wọ́ wọ́n á gbé ọ̀sọ́dọ̀ àbá ẹ̀wọ̀n kẹ́mọ́ sì dáàbí fún ẹ̀lì wọ́n ẹ̀gá máa ṣàdúrà àwọn ṣàdúrà à ń káyà sí à ń ká gbogbo ẹ̀ àwọn ọmọ ilé kéwàá lọ bá bàbá yẹn káà àmójúbò àkòdé kà kú ẹni kó kúlẹ̀ kúlẹ̀ báwo ẹni kó kúlẹ̀ fọwọ́ kan sókè àwọn wa nìkan ma anzalna ilayka al-Qur'ana litashqa wàá nà gbọ́dọ̀ sọ́ọ̀sì ìbànújẹ́ fún yẹn kò kó kàkà. kọ̀yẹ̀ ní sí ẹ̀yà ẹlẹ́mí ìwó láwọn ẹlọ sàdúrà fún yẹn àti àmà ọ̀yẹ̀ wípé ẹni tó ń sàdúrà fún wa ní alájì àmà kàyà sí wọn ní wàá jókòó sí àárín ẹ̀wọ̀n ajé àtàrí pàtàkì ọmọ yìí ń táyé lẹ́nu báyìí ní àwọn táyé wọn wá ìsìláàmù kan ó fi tiẹ̀ kún ni ìtẹ́lẹ̀ mi fi ń sọ oye bóun ni wípé bàbá sọ fún alájì pé ẹ̀tẹ́ kúrò wọn lọ́wọ́ àhàdà lọ́wọ́ sọ́wọ́t lẹ́mìí yóò lẹ́mìí ọkùnrin lọ́kùnrin ẹ̀ kí n máa lọ ẹ máa lọ sí ẹ ṣọ kò gbà tí kúrò aláwọ àádìyẹ ní ìsìn kankan ààyè ìgbàgbọ́ náà ni òjò kó sì kankan láyé peter àti ẹni pé anábì musa sọ fún ọlọ́run wípé kúlù ìbáradíkà yẹ kó wúrú náà háàzì ọlọ́run àdúrà tí mo lẹ́kọ̀ọ́ fún mi àdúrà special ni ìfẹ́ general prayer ọjọ́ náà lọ́lọ́wọ́ ń sọ fún anábì musa kó lè mọ ipò la ilaha illallah ọlọ́yà musa ìrẹ Musa lọ́wọ́ na sàmáwá ti sàbíà wà á mi rohó na gọ̀yìrí sánmà méjèèjì tó bá pọ́síbù wípé a lè kó lọ síbi kan a sì mọ̀ pọ́lọ̀ mẹ́ sánmàdàpọ̀ ni a ti wá gbọ́lọ̀ ń kó ń bẹ̀ káàzú pọ́lọ́wọ́n bò sí sánmà sánmà nìkan ní bẹ́ sánmà àti ogun tí ń bẹ́ bẹ́ àwọn gbé plus wà láàrọ̀ dúnà sábà méje náà ni lọ́wọ́ ilekere àwọn mẹ́mẹ́ yìí o àti tí ń bẹ nú rẹ̀ náà plus sẹ́mọ̀ alágbé fi kí fàtí sẹ́nu oṣùn wọn kan ilaha illallahu fi kí fàtí láyé ilàláà bí kọ́ lápèjì abákàwà gbò náà àṣíkò náà kọ́ bíbẹ̀ kẹlò náà àwà gbò náà sẹ́nu oṣùn wọn kejì màá láti ilaha ọlọ́run sọ fún láìláìláìláì ó tí wọ́n ṣubú ìdá àṣìbọ̀ ni pé kẹlùmọ̀tà ni kọfífàtà ni aláìlẹ́sáni ثقيلتا فيلم ميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده ونبه لو ẹjá máa ṣáǹtì àwọn okọ̀ ọlọ́run yìí especially okọ̀ ọlọ́run tó ní ìṣàfọ̀mọ́ ọlọ́run nínú ìṣẹ̀gbẹ̀rù lillahi ma fi samawati wa ma fil ardi alimálìkì lè kó dọ̀ọ́sílẹ̀ azizul hakim lọ́yọ́ gbogbo tí mẹ́nu sábà ń sáfọ̀ mafọ́lọ́un gbogbo tí ń bẹnu lẹ́ẹ̀lẹ̀ náà ń sáfọ̀ mafọ́lọ́un ọlọ́run ni alimálìkì ọlọ́ọ̀bọ̀ ọlọ́ba e bá ń pè ní málíkù láyé ó yá àlò ni kò sọ́bà kankan láyé málíkù lè túmọ̀ ọba ẹ lè tú málíkù sí ẹni tó ní nǹkan gbogbo ẹni ló ní nǹkan láyé ìyá ni náà ni sẹ́yìn nìkan tí ń nìkan wọn kọ́ bí ilé ò bá bàjẹ́ fún ara rẹ̀ ó bàjẹ́ ó ra mọ́tò náà bí mọ́tò bí ò bá bàjẹ́ wọ́n tọ́ ní kọ́ ọ bàjẹ́ ọlọ́run gẹ́gẹ́ ní alìmálìkù lè hàkíkí gbogbo ń dáa bá ń pè ní málìkì ìdọ́ọ̀fí ni pé málìkù ni as long as he still here láti máa ó nùkan yìí ọlọ́run ní alìmálìkù ọba tí ń jọba inú àwọn èdè tí ò dáa tó láwùjọ náà èdè àṣà Yorùbá ní ká pè ẹni tá ń pè lọ́ba ní kábíyèsí wọn ọlọ́run nìkan ní kábíyèsí onìkan láyé sáàlù à ń ṣe irun ọ̀hún mú yíṣẹ́ àlùúnà irun nàìjíríà ìgbé ìpọ́bà kan bá sì ṣe wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ òfin nàìjíríà ju ọba lọ́wọ́ supreme minister òfin nàìjíríà àfihàn lọ́wọ́ inú òfin nàìjíríà ẹ lè ọba ọba kan nílùú kan tóbi stéètì ẹ̀ tí wà defined tọ́lọ́ wá lọ kóòtù ọba àjọba gbogbo rẹ́lúwẹ̀ ọ̀dọ̀ wájú adájọ́ náà ni òun ni ó dìsáìdì fẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀rì tọ́lọ́ wá nù ọba tí ń jẹ́ pé ọwọ́ tún lè dìsáìdì fẹ́ẹ̀tì yẹn bí ọ̀rẹ́ mi o gbọ́lọ́run gbẹgbẹ́ ní alimẹ́lìkù ọba tó ní wá ọba tí ń jọba alẹ́ àzízù ọba tó lágbára alùkùdùsù ọba mímọ́ tí ò sí stẹ́nì nínú bíbí ọlọ́run aláàzíńsò ọba agbára ọba ọba ọ̀jọ̀gbọ́n ọba alálágbára ọlọ́ọ̀bá yìí alẹ́bí bà áṣà òun ló gbé dìde fílùmì yìí na láàrin àwọn ìjọ kò máa ń kọ kò máa kà al'ummiya al'ummiya ó ní àìmákọ àìmáka yẹn ni wọ́n ń pè ní kíyàn wá unlettered kìí ṣe kò dákàtò sí àmì sì máa ń tún sí illiteracy Ẹ̀kẹ́ ojú dára máa fi ń gbọ́ lítírésì yé sí ojú tí ó kọ̀rẹ́tì ni. Ìtẹ́ǹpẹ̀ lítírésì ni ìmọ̀ ọkọ ìmáka. Lítírésì ò define ìmọ̀. Ṣé wà lítírètì? rẹ̀ ni pé ó lè kọ́ ó lè kà. Ìlítírésì kò lè kọ́ kò lè kà. Ìgbà míì sì ń bẹ́ẹ̀ máa ń pè ní kíyẹn unlettered ọ̀nà lẹ́tà ni pé ẹ bá kọ a báyìí kò mọ náà pẹ̀lú a kò mọ b bọ́pọ̀lọpọ̀ lárúbáwá nígbà tọ́lọ̀ ń gbàlẹ̀ Muhammad dé sórí nù omiyu ni wọn omiyu na aláyé màá kọ aláyé màá kà ni wọn. anábì gẹ́gẹ́ fúnra rẹ̀ káwa gbé sí tá a gbé dìde látara wọn kó wá tara wọn fọ́nkáyé. ànábì náà ò máa kọ Sayị ò máa kà sáì máa kọ sáì máa kà sálébù ni àlébù ni fẹ́ni tí èsì ànábì bàbá wa Muhammadu ọlọ́run máa máa dáa ni tòun ti ké báwọn èèyàn rẹ̀ ṣe máa rí àwọn díẹ̀ ní àwọn èèyàn tọ́lọ̀ ọba gbà nẹ́bí Muhammad dìde láàrin wọn náà lè kọ́ ni wọ́n lè kà kì í ṣe gbogbo wọn náà o wọ́n sì wá níbi kọ́ wọn lè kà o ẹwà kọ abú ńlẹ̀ báyà nábí olè ká abú abc Ilé ọ̀tún wá lè ka kọ́ owó òtún lè kọ́. Adábí kí ni, wọn ò tún lè kí ni, wọn ò tún lè kọ́. Ọlọ́run sì máa mà síbẹ̀. Adábí tí wọ́n máa ń sọ ti sọ yífà wọn sàábí wípé inna ummatun ummiyatun. Àwa tẹ rí ìjọ tí ò lè kọ́ ni wá àwa lágbáwá, lágbáwá èyí kọ́ lárúbáwá èékà láàánà kọ̀rọ̀ wà láàánà kìtòbò wà láàánà hasibu àmà nǹkan kọ́ rẹ́pẹ̀rẹ́ ẹ̀bùn wọn bẹ̀rẹ̀ náà wéṣẹ̀ ẹ̀nù wà láàánà kọ̀rọ̀ àmà nǹkan kà wà láàánà hasibu kódà àmà calculation sí rẹ̀ wọ́n ti di káwọn gẹ́gẹ́ ní ìmọ̀ ìmọ̀ ń bẹ nínú ìgbésí ayé wọn bí i pé àwọn ẹ̀rọ ń bọ̀ ní gbọ́pù ilẹ̀ ayé lágbáwá nù. wọ́n á máa wá pé ẹni tí ò lè kọ́ tí ò lè ní òní yìí túmọ̀ rẹ̀ ni pé kò ní tó ń gbé bò látọ̀dọ̀ màmá rẹ̀ lọ. ó mọ̀ ní màmá. bá bíyàn bá bíyàn lọ́run والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا Ọlọ́run ló ń gbé yín dìde nínú àwọn ẹ̀yà yín kò sí ń tẹ́ẹ̀mà. Bí ẹ̀mọ́ wà tí ó lè dá nǹkan kakọ, tí ó lè dá nǹkan kaka, ó wà bí ìyá rẹ̀ sí bí. Náà ń pè ní òmíyù. Adámọ̀ ọmọ náà wà wà nù wọn. Ṣèkánàbí wà nù wọn nìkan kọ́ náà tún pè bẹ́ẹ̀ ọlọ́ni alladhina yattabi'una an-nabiyya al-ummiyya alladhi yajidunahu maktuban 'indahum fi at-tawrati wal-injili àwọn tí ó máa tẹ̀lé ànábìkà tí ó lè kọ tí ó lè ka báwọn Yahudi ṣe kàánú tíra táwọ́rátà ní pé Muhammad ń nílé ìkọ̀kọ̀ àwọn èèyàn tí wọ́n rọ́dún àti kàánú tíra àwọn rí pé anábì yóò nílé kọkùn nílé ká ọlọ́run ní kànáàbì máa lè kọ́ lóòótọ́ ọlọ́run kó máa lè kà àwọn alágbábáwá kọ́kọ́ àlẹ́jì kànáàbì ló kọkọ̀ wá ní ọlọ́run ló wọ́n fẹ́ wá ní tọ́ ń lọ wá ní ẹwà wọ́n máa kó tẹ̀tẹ̀ tí lú mi ń kọ́ bí nìyí mi kìtà á dín. ti mọ̀ ọ lè sọ kankan wọ́n ní pé wọ́n kùránì ẹni tí ò lè kọ́ tí ò lè káwọn kí máa tẹ̀tẹ̀ tí lú mi ń kọ́ bí nìyí mi kìtà ṣáájú ká tó gbé ọdún dé bóòlà nábì tí ò lè kọ tí ò lè kà sí wá kọ́yà mímọ̀ ẹ̀yìn ìbéèrè dáhùn ní pé sáńsọ fún pé tí ò lè kọ tí ò máa kà ò nímọ̀ ni kárí sọ fún bẹ́ẹ̀ àyà arúgbó lókè àǹgànnì mọ́dàs wọ́n máa kọ́ báyé ṣéǹṣe wọ́n ò sí ilé kan kankan ìyá mi ọ̀lẹ́ ọ̀lẹ́ lọ fẹ́ ṣèṣe kọ́ akọ́wákọ́ àmà jùlọ ó jẹ́ tú náírà lókè ni wọ́n bọ̀ sí bí i àti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kì ó sì lè mọ́ lọ́gbẹ̀ẹ́ àṣìṣe ní ká tó káró òbí pé bí ẹ̀kan bá ń bẹ bí wàá máa ẹbí sí kò ní ma wọ́n lọ gbádùn yẹn lè má máa ẹbí sí kọ kó ní ma yẹn lè má lè kọ one two three kọ́ ma kọ́ ma wọ́n ma one two three kò lè kọ́ ni ọ̀tọ̀ nìyí bin letter dey túmọ̀ kí hàn wà nà léjébù bin unletter dey túmọ̀ kí hàn wà ignorant ọ̀tọ̀tọ̀ ni bá nàbí òṣèlè kọ bí òṣèlè kàtàlókọ ayékéwù. ilé kẹwò làfáwà wẹ́kìsì tí ó kò Umaru Usmanu Ali bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde omi yíò alámà orí bá rí ìwà àdàbàwò وعلم العالمين العلم والأدبها وعلم العالمين العلم أبا صيب قباء náà àfáàlẹ̀ yorùbá ni ló kọ kọ̀sídà kan kọ̀sídà tó sọ ẹbù kùbà ni wọ́n ń yàn nábì lọ ó ní omi yóò alàmàhú ní bá rí lóòótọ́ ànábì ò máa kọ lóòótọ́ ànábì ò máa kà ṣùgbọ́n olùmọ̀lá nábì ìmà nábì pọ̀ okú ẹnìkan ò lè mọ́tẹ́lẹ̀ rẹ̀ lọ àwọn sàábẹ́ ànábì máa pẹ́pẹ̀ lánàbì tó wọ́pọ̀lọpọ̀ nǹkan ní máa gbogbo tí ń jáyé ẹ̀rin tọ́lọ̀ bá fi ma nẹ́bì nígbà tí wọ́n ṣe ẹ̀yìn àjò lọ sí sẹ́mọ̀lẹ̀ lọ́kọ́dẹ̀lọ̀ àmìnà ayá tí ó bì í lúkúbọ̀rọ̀ àwọn àmì tí yẹn fi ń jáyé alóhùnfọ́fìmọ̀nẹ́bì àìmọ́yé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé rẹ̀ kánàbì tó kó sọ wákó ló ṣẹlẹ̀ nílẹ̀kì ni wọ́n rí kí àwọn nǹkan náà ni adábì sì mọ̀ pé àwọn nǹkan ó ṣẹlẹ̀ ó sì sọ fún wa pé àwọn nǹkan báyìí ó o a sì rí pé tí wọ́n ní yóò ọ̀tọ̀ ní kí ẹ má lè kọ̀ǹkan ọ̀tọ̀ kí ẹ má nímà méjèèjì ọ̀tọ̀tọ̀ ni ẹ̀kẹ́ fẹ́ni tí èé sá ànábì ó ní méjèèjì náà ló dà ànábì ò tiẹ̀ gbọ́dọ̀ ní ìmáàkọ ìmáàkà ń torí ń tọ́lọ́ fẹ́ kó ṣẹlẹ̀ nínú àwọn tá ànábì nítorí àwọn ẹsẹ́bù tó ṣe Abdullahi ibn Abi Sarh wà ní wọn nítorí wọn ní Abdullahi ibn Abi Sarh sì yìí ṣe ó ní wípé ó ti kọ́kọ́ jẹ́ mùsùlùmí rí ó sì mọ̀ nǹkan kan nábì wá gbà sínú àwọn kátàbátulè wáháyì àwọn tí wọ́n máa kọ wáháyà nábì láwọn tó pọ̀ náà sábẹ́ tàbí wọn mọ́kọ̀ọ́ tí kò ní bàtí wá ń sọ̀kalẹ̀ àwọn ni ànábì yóò ní àyà báyìí o lọ kọ́ sísọ́ra báyìí o eléyìí báyìí sọ́ra yìí ni o eléyìí wá ń máa ń máa lọ kọ̀kọ̀ púpọ̀ ó rí kó ń fẹ́ ó ń fẹ́ dàkọ̀ wá nìkú ó wà nú àwọn tí ànábì ẹ̀kan pa tó ń dúkà ànábì kò máa kọ kò máa ka tó lọ́n sì fi ran sáyé kẹ́kọ̀ọ́ dínbẹ̀ ọlọ́run tó wá satisfy rẹ̀ pé ó jẹ dáadáa omi yóò alámà hólbárí وعذبه وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم أفاني النبي ومحمد أمي نوا aláìmọ̀ká kọ́ aláìmọ̀ká ni wọ́n ọlọ́ọ̀bá mi wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ó bọ̀ wọn nímà ogun tí yà fi ń dé èèyàn láyé ànábì ni inú àdíìsì bẹ̀rẹ̀ ìfò tí wọ́n lá ànábì sọ wípé àdábà ní rọ̀bí fàáhásánà tààdìbí ọ̀rọ̀ yóò rinlẹ̀ bá sọ bá ànábì sọ وعلم العالمين العلم والأدب Arábìnrin àtàrà wá di pọ̀ ní Christian of the world. Tààlà nẹ́bí, látàrí tí èsè Mùsùlùmí tí ó ti lẹ́n nínú teachings àrẹ ọ̀sọ́lá. Ẹwàdí wùmọ̀ tí ń tàà Mùsùlùmí ní. Gbogbo ọmọ yìí ń sànú mànábì nábì àwọn sàyẹ́ntìtì wá ń discover pé bẹ́ẹ̀ ló ṣe rí lónìí ànámọ̀ amadu yóò kọ́ discover rẹ̀ bí a ti lọ ní pé lóòótọ́ ànábìwá Muhammad omiyo ni wọ́n aláìmáa kọ aláìmáa kà ní wọn ọlọ́run máa máa bẹ́ẹ̀ bàbá mi ló mí yí na rọ̀súlá ọlọ́run gbé dìde láàrin àwọn kò máa kọ kò máa kà rọ̀súlá ń Anabi kan òjíṣẹ́ kan kí ni iṣẹ́ ànábì ànábì yìí mí nírú ọlọ́run bó lọ mú níbòmí láàrin àwọn kùrẹ́ṣì náà ló ti jáde nínú èèyàn bí tiwa náà ni ó ànábì wá gbé tíṣà lọ ní wípé gbé Ibrahim aleyhisselam tí wọ́n gbé Hajara àti Ismaila lọ sí maka gbẹ́tẹ́ nìkẹ́kọ̀ọ́ tí ìmọ̀ gbé maka kò sẹ́ni kẹ́kẹ́kẹ́ á ní àwọn tí ó ṣáájú Ismaila àti ìyá rẹ̀ Hajara àti maka lè ọlọ́ bí yóò bá ṣiṣẹ́ ọlọ́run bí yóò bá ti ní àyà tí yóò lọ́rẹ́ di má ṣe àwọn tó bàbá máa ń ń ṣẹ́kí sí àwọn ọ̀lẹ àwọn ọ̀lẹ ọkàn ọlọ́run Ibrahim máa ń fẹ́ ó tún máa mọ̀ ó tún rán sáwọn ìyàwó àtàwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ Ibrahim wá lọ lọ́jì ìyàwó àtọmọ kékeré sí inú igbó ọmọ tí ń sì mú yàn lọ́wọ́ ó wá lọ́jẹ̀ ẹlẹ́bí nǹkan mẹ́rin bá lọ́jẹ̀ sí gbogbo mẹ́rin pẹ̀lú pé ìgbò ìgbòrẹ̀ ní o pé kàmá gbé kò sí wọ́n ní ẹmà gbọ́ ọmọ tòsí wọ́tò ẹyẹ nìkan rẹ̀ ẹmà gbọ́ wọn lẹ́bìbọ̀ ẹmà wa lọ gbé ajára ìyàwó wọn àtọmọ rẹ̀ sí márílà sí máka àwọn sọ fọ́lọ́n pé rọ́bì lórí ọlọ́run ìní asikántù mi ń rò rí àti bìwádìí rẹ́rì ìzẹ́zárò àyìn àyìn dábẹ̀ ìtìkà ilé kí mo fẹ́ wá gbá wọn mọ̀lẹ́bí mi sílẹ̀ ká máa gbẹ́nu ọgbọ́n yìí inú gbọ́ yìí inú sahara yìí gẹ́gẹ́ àti ìzárí'in àyè tí èèyàn ò lè gbé nǹkankan sí ẹ̀yìndàbẹ́ ìtíkà ìlmọ̀háruwámi lè bá lè rẹ̀ ní ọwọ̀ ọ̀bà náà lè kí mọ̀ sọ́láátà èyí ọlọ́run mo fẹ́ ká máa wá gbé bí kẹ́lẹ̀ wánú àwọn àjọ kírùnkírùn Alẹ́ Ibrahim wá ń sàdúrà ń jẹ́ náà lọ́n, pọ́lọ̀ ibi tí mo fi wọ́n sí, tẹ́yẹ̀ takọ̀ òsúnbẹ̀, ó bẹ ọlọ́run, ìjà aláfí ìdàtà mínẹ̀ náà ti tàhàwí ilẹ̀ ẹm, ṣe ìlú ìṣe ilé ìṣàdúgbò iláyè kẹtẹ́ ìyàn ní fẹ́ máṣá ìdíláyé. Tí mo pè e, yọ́fẹ́mọdé, ṣádùn àwọn gàdí ó gbà, àwọn táà àti lọ ájì ga ọkà wá ti mú ájì. Ẹni tó ń ti lọ ájì ga ọkà rẹ̀ tó mú ájì. wàgùzókú húmínà samarọ́ọ̀tì ó ti mọ̀ pé ilẹ̀ tí ò ewu kankan lè kó ni ìwà ń bẹ̀ náà kọ́lọ̀ máa bọ̀ wọn láàrízì kí èso jíjẹ nínú inú àwọn àdúrà tálọ́bọ̀ Ibrahim àṣẹ ń jọ náà lọ́wọ́n ní kí wọ́n bí àbọ̀ àfihàn rasulan minhum yatlu alayhim ayatika wa yu'allimuhumul kitaba wal hikmata wa yuzakkihim pẹ̀lú ọlọ́run fún ọ nílẹ̀ yìí tí mo fẹ́ gbá wọn ọmọ mi yìí sí àti ìyàwó mi yìí bá ń padà yọ ànábì kan lára wọn jáde ànábì iṣẹ́ tí mo lọ́kọ̀ wọn tí tí máa ṣe yẹ̀tì lúwà lẹ́yìn ààrẹ máa ka àwọn ọ̀rọ̀ fún wọn wáyé kìtàbà tí ó máa kọ́ hekima ó mọ̀ ọkọ́ wọn lọ́gbọ́n wáyé ìzẹ̀ kí ìhìn ni ó máa fọ̀ wọ́n má àdúrà wọn ní àníbà ìbáyàmù sí after years thousands of years ìsìn mẹ́lá àníbà Muhammad sanaba ìbáyàmù kọ thousands almost five thousand years ìlú anábì isa nìkan ló súnmọ́ anábì láàrin anábì sá anábì isa gan almost seven years káwá sọ anábì ìbáyàmù lọ́nlọ́nlọ́nlọ́nlọ́ ẹ̀wù gbẹ́kọ̀ọ́ pé wá gbàdúrà à ń bẹ̀rẹ̀ ọlọ́run ọmọ gbàdúrà wa ọ̀ gbádùn ni ọ̀ ń kánjú ni ọlọ́run ò sọ wọn kó máa ń tètè gbàdúrà wọ́n ní oní ọlọ́run ṣògo tí ó ṣògo kíákíá lọ wá ṣàdúrà láàrin ọdún kan ní àdàbẹ̀rẹ̀ òtí gbà á wọ́n ti kú náà ni àdúrà mi èé gbà lórí ẹni tó ṣe ọlọ́run ò ní gbàdúrà mi fún ẹni tó ṣe bóyá jẹnẹrẹ́sà mẹ́wàá márùn-ún mi ò ní ó tó gbà lọ́sùgbà ẹwà tìgbà tọ́lọ́run ti ṣàdúwà pé láàrin ọmọ Ismaila ọlọ́run bò mú àdúwà yìí ṣe lára Ismaila àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní ń Ismaila àtànàdọ́pọ̀ tí Ismaila aka more than twenty generations ọlọ́run gbà gbogbo ó gbà Muhammad lọ́wọ́ ni wà lẹ́bí bá á ń fẹ́ rí wọ́n méjì náà lọ ṣúlá Bọ́ ọlọ́run ló ń gbé dìde láàrin àwọn kòlé pọ́kòlé ìkà rọ̀ṣúlá òjíṣẹ́ ẹ̀ka. Táàfì mọ̀ pé lọ́wọ́ bá gbàdúrà yẹni pé àdúrà tẹ́lẹ́bà ìbáyé máa ṣe gẹ́lẹ́, ìpọ́ ẹ̀ṣẹ̀ gẹ́lẹ́ ọlọ́run wá ṣe fàánẹ́ mọ̀ọ́mà. Yẹ̀tìlú wà lẹ́yìn ni ó máa kà fáwọn ẹ̀dá ọlọ́run ààrá ti kí ẹ máa inú iṣẹ́ ànábìnú and by appendage gbogbo ẹni tó náà bá ti jọmọ lẹ́yìn ànábì olówó ló bí ànábì iṣẹ́ àfáànù àwùjọ ń dàwó nísì kí ni iṣẹ́ àfáà ẹ̀sìn jẹ́ nígbà tí wàhálà Abdulrahman alápàdà tó jọ́ tuntun jáde afẹ́ wá sọ pípé bí ẹ̀bá ti jẹ́ afá àfá iṣẹ́ làfá iṣẹ́ ìta àti ìṣẹ́ ilé àfihàn iṣẹ́ àfá ń bẹ̀ pọ́blẹ́mù ní kẹlọlọ iṣẹ́ àwọn olóògùn ṣègùnṣègùn má sí àfá àfá iṣẹ́ ni tí máa ń wo èèyàn sàn ní wo ara èèyàn sàn torí ń fọ ọrọ̀ sọ́dọ̀ àfá ọ̀gbádùn ni ọ̀tajà

Ànábì a máa ka ọ̀rọ̀ Ọlọ́run a máa ka fáwọn sàábé. Ọ̀tọ̀ ni tìláwà, ọ̀tọ̀ ni tààlìm. Ọlọ́run bá gbọ́kọ̀ wá ní kalẹ̀. Bí bá fi ń sọ sára ní ìbáyìí, Ànábì tó wá ka fáwọn sàábé pé ẹ̀yin Mùsùlùmí o, àyà tuntun mí tuntun dé lónìí o. Tìláwà nù. Tìláwà ni kéèyàn máa kéwúkéwú. lókẹ́ ẹ máa kà lẹ́yìn nìkan ìgbà mí ẹ̀sì lè máa kà kí ẹ máa bọ́ jọ́kànbẹ̀ nàbà Muhammad sallallahu alaihi wasallam pe Abdullahi ọmọ Mas'ud náà wọ́n na ànábì mi tó sì mọ̀ kò wá nìkí dáadáa ó máa kí ó dára rẹ̀ lójú kódà yìí máa ń sọ láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ wípé a'lamu àlámà mi ní bí kìtàbí láhì tẹ̀bùlógún lè mọ̀ tí yù lárọ̀ hálítù ilẹ̀ yìí abúláwà masoud ó ní ìní kò sí o bọ̀tí bá mẹ́yìn kan lásìkò tá a wà yìí tó mọ̀ kùránì jù mí tí nǹkan àgún lè délé rẹ̀ èé lọ bá kẹ́lágun tó ọmọ tẹ́mi ò mọ̀ pọ̀ mìíràn kò ní kò sí o pẹ̀lú sọ bó fi hàn sí òun ni o ọwọ́ àdéjọ́ kan níbi wa ní eré Abdullahi ekọrọ aláyẹrẹ Kùránì kakọ̀ wá ní mo fẹ́ máa gbọ́ ká fún mi ah lóbi ṣe ọlọ́run ẹ má ṣe báyìí náà ah, ah! ẹ má ṣe yẹn náà pé akẹ́lá wà aléka al-Qur'ana wà aléka unzil bóò ni màá máa màmá kakọ̀ wá ní fún yín tẹ́ẹ̀fì mọ̀ pé àlẹ́ìkà ounzil ẹ̀yìn lọ́lọ́run ọba sọ kùránì kalẹ̀ fún ilé maka mẹ́bí ni mo mọ̀ kébì ọlọ́run sọ kalẹ̀ fún lóòótọ́ mi maka fún yín ṣùgbọ́n inni uhibbu an asma'ahu min ghairi ìgbà na ni kìí ṣe tìláwọ́tù lùkùránì nìkan ló lọ́lá sàmáhù lùkùránì gàwọn àfáàmì ló fẹ́ lọ́lá ju tìláwà lọ kẹ́nìkan máa kà kí wọ́n máa gbọ́ àwọn àfáàmì ní ó lọ́lá ju kọ́ máa ka fún ààrẹ lọ tàbí jẹ́ ẹ̀rá pé èmi náà fẹ́ kẹ́ máa kà fún èmi náà kíkí mi lẹ́sìn abúlé wa bẹ̀rẹ̀ sí máa kà ókè fatia ókè tán ókè bákúrà. ó ka ụka taa ó ka tán ó gbé alimọ̀rọ́nà ó ka tán ó wá bẹ̀rẹ̀ ka ní bekee lọ ní wọ́n ń kà min kulli ummatin bi shahidin oníbò ní ó ṣe rí ìzájí iná min kulli ummatin bi shahidin jẹ́gbẹ̀rẹ̀ kìyàmà tàá ma ní kí gbogbo ìjọ ọ̀kọ̀ọ̀kan lọ wá tàbí ó wà witness pé wọ́n ṣe tọ́lọ̀ láyé fún wọn wọ̀jí iná bí ká aláhàúlà ìṣẹ̀hídà àwọn ní kí ànábì wá witness na duban duban duban ita ya cikin rufe tilawa àfá ní ma ń ṣe tilawa ní ma ń ka ọ̀rọ̀ ọlọ́run fáyé inú tilawa lè tàṣe iná ìgbàmí ya máa ká lógere ngbàmí ìgbàmí a máa ká ma wá tú tọ́lọ̀wọ̀n ọba ń sọ fún wa fáwà táà bá lè gbọ́ nítorí pé kùránì tíra ọlọ́run mẹ́sẹ̀jì ni kí láǹfààní mẹ́sẹ̀jì fẹ́ẹ̀ mọ́ ti ń bẹ́ẹ̀ wàláhì oyé mi àti ilé ayé sìn ẹ bá rí lẹ́tà kà tó gbé lógo presidency sílẹ̀ address yourself kí wọ́n address lẹ́tà yìí sí okọ̀ yẹn báyìí unfortunately ẹ̀dẹ̀ wà sure pé lẹ́tà yẹn o ó wá láti presidency ni mọ́ wọn ò wá fi Yorùbá kọ́ wọn ò fèmí kọ́ lágbára fi kọ́ ẹ lọ wá ẹni tó gbọ́ kẹ́rẹ́ kò sáà sí ẹ̀rọ máa fún ẹni tì í ẹ̀rọ kí pẹ́sidẹ́ńsì ò ní kọ lẹ́tà fún ó léwu o kọ́ mọ̀ bá fẹ́ pé lẹ́tà ẹ̀wọ̀n ẹ̀kọ́ ṣe mà ọ́fẹ́ mọ̀ kí ní bẹ́ẹ̀mẹ̀ tí bá ń jẹ́ kí lẹ́tà dáadáa náà ní ọmọ kí ní kọ́ńtẹ́ǹtì ẹ̀ ni àti wọ́n wà láyé lẹ́mí wọ́n sí years ní wa lẹ́mí forty lẹ́mí fifty thirty lẹ́mí one hundred years tí àwọn ọlọ́run sì ń bẹ láàrin wa àbátí ọlọ́run sọ mẹ́sẹ̀gì ni ìránṣẹ́ ọlọ́ jìbìrìlù ń padà sánmà sílẹ̀ nífà fún kí ọjọ́ fún yẹ́s ń padà sánmà sílẹ̀ wájú sí ọlọ́ fún ojú ayé wà ní kọkọ̀ kan o ó kọ̀ ọ́ pé ń dá mẹ́kẹ́rù sí àyè rẹ̀ bọ́ọ̀ bá ma ẹ̀rí ti wà pọ́n fi iṣẹ́ ànábì ọlọ́run àti iṣẹ́ gbogbo ẹni bá rólé ànábì ọlọ́run tí wọ́n ń pè láàfà ìdá àfà àmà ń ṣe ni kó máa káàrọ̀ ọlọ́run báwẹ̀ yá àbò wà ní mú ní ṣọba wá sẹ́yìn nígbà tí ẹ̀rẹ́ ti gbọ́ pé wọ́n ní ẹrùfà ìkìdì káàpù ó dá òṣèlú sí SDP nísìnyí ó dá tó wá ní òun àti àtìkù àti lákàrin yẹn lóbi nígbà yìí ìdá mi wọ́n ń sun nígbà yìí nù ẹlẹ́mí wọ́n àti tí ń pè fún two hours táwọn ẹlòmíì lọ ń wé sí dátà táwọn fẹ́ wá àṣìṣe ìfìyẹn kò sọ̀rọ̀ kò áyẹ̀ gẹ́gẹ́ mẹ́rẹ̀ kò ní kọ́ta ayà lómi jẹ́ ilé kọ́ta ayà irrelevantly pé ayà tó kọ́tí o kò bá ní tó mẹ́rẹ́ báwọn èèyàn sọ mú o iṣẹ́ ànábì ọdún kan o iṣẹ́ àfà kan o ọ̀gá sí àfà àyẹ̀ tìlú alayhim àyàtìhí ìta àfi ń pápá àlẹ́ ni pọ́fẹ́sọ̀ ọlọ́run fún wa kò yẹ tí ò mọ̀ sọ o ẹlòmíì tí e sàfà ó gbọ́jú àfà rẹ̀ ní kápọ̀ kalẹ̀ o kò kẹ̀mọ́ kéwú ni o ọ á jòkó sórí àga àfà kéwú táyà á wá torí ẹ̀ wá sí wá sí ẹ ọ wá bẹ̀rẹ̀ sí máa sọ wá ń sọ̀rọ̀ nípa ṣẹ́jà ní bákà àwọn àmọ́ ṣẹ́ ní ìṣòro ká sọ̀rọ̀ ṣe sí wọ́n máa jù àfà gẹ́lọ́ bẹ́ẹ̀ bá wọn kí torí àwọn lọ ra àwọn níṣẹ́bà ayẹ́kọ́ ní ń tàà fà ń sọ fáyé mi ẹ̀tí ló wà lẹ́yìn ààyà àti àfáwọ́ máa kà fáwọn èèyàn fáwọn àmọ̀ òṣùlù fáwọn ẹni ọlọ́run fáwọn èèyàn fáyé ààyà àti àwọn ààyà àti sọ́ta kẹsì sọ́ta kẹsì ààyà 14 sọ́ta mẹ́rin

ní nwọdọ ń wọ́dọ̀ ànábì ẹni tí ó nídìí kó lífti ọkàn rẹ̀ súnmọ́ lọ́hùn bá dọ́dọ̀ ànábì lọ́kàn bá dé pẹ̀tà láàrin ìgbà díẹ̀ báyìí ọkàn sì máa ẹ̀gbọ́n tí ìkànnì sọ ni wọ́n láàrin ìjọ kan yìí máa ń wá wá sí dáadáa kì í mí arábì kan ṣàkíyèsí pé àìwá ah, o láti jẹ́ mẹ́ta ya màá fàyè ní halkoma nínú sí dáadáa sínú ní tí ìbá wa tí ìpa wà sí jẹ́ tó ti dàsa rẹ̀ wá rí ìgbéga wọn láti ìyá máa ń wá lọlé bẹ́ẹ̀ bá lè wá lọlé ìyá máa ń ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn táwọn ní kò sí o sọ́wọ́ òkè o tàbí kò fẹ́ wá sí mọ́sìkì náà ni àbí kò fẹ́ kí ọmọ ẹ̀ tó lọ sí wàásù fún náà ni ẹni táwọn wí náà sàábẹ̀ kò máa ń rọ̀ àsìmọ̀ni ó sọ̀bù àsì kí wọ́n mú sọ́pù wá wá àsì náà wọ́n ní káwọn sàábé lọ sàbẹ̀wò fún àwọn lọ sàbẹ̀wò fún wọ́n wá rí pé akẹ́kọ̀ọ́ òsèkò rẹ̀ olóhùn wa máa ní àwọn ọmọ báwo olóhùn láti ní fáàkì wọn láti wá mùnáfìkì sísẹ́mù bọ́dí sísẹ́mù ń sọ pé òun pé òun ṣe mùnáfìkì iná fákọ̀ àńdọ́là wọ́n ipò ń ṣe mùnáfìkì ni ah mùnáfìkì báwo àwọn yóò bá lọ sílé padà ọlọ́bà nàbì pé a ti sọ́dọ̀ hangola o kò rẹ́ o kò wá wà sí mọ́ni o ó lóun ti di mùnáfìkì ah mùnáfìkì báwo nàbì yàrá pé wà a bá péré ó wà wà sí mọ́ kí ló dé ó ní à owó ti di mùnáfìkì ni ah wọ́n sọ ohun wọn ń rẹ̀ wọ́n sọ ohun wọn ó ní ojúṣe ọlọ́run tàbá ti wá wà sí ẹsẹ̀ wà sí fún wa ẹ bá wa sọ̀rọ̀ ń pa àlùjẹ́nà ẹ ń bá wa sọ̀rọ̀ ń pọ̀ wọná wọ̀kẹ́ na ráyẹ̀ láì bẹ́ẹ̀ sí ma ń ṣe wá sí fún àwọn ìmọ̀ ń tàbí pé àlùjẹ́nà máa wá rí báyìí bí tí mọ́nì yóò gàdé yóò máa dàbí pé náà báyìí á rí èrè á báyìí ni nítorí wọn lóríṣìí ni pé àwọn àti wá délé bàbá òyòyò ọ̀nkú òyòyò ilẹ̀ máa jẹ dádì lẹ́yà sí ń bẹ́ńlé láṣọ sí tánlé táwọn àti wá bẹ̀rẹ̀ sí máa wá gbogbo sì máa wá jù lára wọn. èkó wá ń bá òun kékeré bí wá òun ṣòfò báyìí náà dì ní àṣẹyìn wa ni ọ̀rọ̀ ṣe nọ́mà.

bíyẹ̀ bá wá bá nábi ebi náà bẹ́ kẹlẹ́ wá bá nábi mẹ́rẹ̀ ọmọdé àbáyé náà ni ó ya Rasulullah ó ní òjíṣẹ́ ọlọ́run ó halakitu ó lóun ti sọ́gbó halakaka ọlè tú ẹrú lókùn ẹrú tí ó dọ̀wọ̀ lóàbí ọlọ́wọ̀ lè ṣe o sọ lè gbàwé oṣù méjì tẹ̀lé ra wọn àà òun gbé ọkọ̀ gan wàhálà fẹ́lẹ̀ òun ò lè gbá o sọ ní tọ́ fi fún èèyàn ọgọ́ta ló ń jẹ ó ní Màdínà yìí òun òòrò bí nìkan bẹ tó tún tálíkà tó nẹ́bí ní jòkó síbẹ̀ nẹ́bí bá wà sí wọn lọ kò pẹ́ ẹnìkan bá dé lé fẹ́ráka wa àtẹ̀lẹ́ fẹ́ráka rẹ̀ ó kú dàbí dùn ayé fún wàhálà nàgà nábì kọ́ wọn yé mi wọn yé jẹ fẹ́ráka ó kà gbé fẹ́ráka ó kú dàbí dùn báyìí ó fi fún ànábì kó yọ̀ ń bọ̀ àti gift ayé máa ń fún ànábì gift ní oṣù náà náà ni nàbì wa gba gift lọ́wọ́ rẹ̀. lẹ́mi ní arákùnrin ah, yẹn dà ó dà ó dà ó dà ó ní ó ní ah, yá dà lọ fi oúnjẹ yìí fíìdì èèyàn sí sí tí oúnjẹ kó òun fi fíìdì àwọn tó tálákà jọ̀lọ́ àbí kó òun bí kẹ́nìkan ń bẹ tí ó tún tálákà jọ lọ o lọ fi fún àwọn ará ilé rẹ̀ àti ẹlẹgbẹlẹgbẹ ilé ẹrù ń tà níbi ṣeun tẹ́síkì àná ahmed ọmọ tó lọ yẹn. tẹ́síkíà ìsàfọ̀mọ́ ọkàn ni sírú ọkàn tá ànábì ṣe yíò fún ní òye tí ànábì sẹ́yìn yóò yé tí ànábì ni ọmọ kan lọ́bẹ̀ lọ́wọ́ kò ní yé tí ànábì ọkàn rẹ̀ ti má sáànábì ó ti kọ́kọ́ ibi ìsìlámù ṣe rí a òun ní ìsìlámù lẹ́ Anas Malik ó ẹnìkan kẹfẹ́ rí ní kò sí gbàsílámù ó wá tọrọ nǹkan lọ́wọ́ ànábì nítorí wá tọrọ lọ́dọ̀ ànábì yìí ó ní àwọn ewúrẹ́ nábì kan ọgbà ewúrẹ́ ọgbà ewúrẹ́ arákùnrin yìí wá ní ànábì ẹ fún mi o. ẹbí ni ẹ mú ilé nǹkan tó fi tọrọ gbogbo owó rẹta ẹ̀rọ lè ṣe èmi gbọ́ lè ṣe pé àwọn àwọ̀ ayé àwọn àwọ̀ àwọn àwọn ọ̀gẹ́rẹ́ rẹ̀ ni happy wọn ni àìwé èèyàn lélẹ̀ ó wá padà lọ sílé ó lọ sí ìlú wọn ó ní ayé ànáàsùn ó láyé ẹ̀yẹ̀ asìlì mú ẹgbà síláàmù fẹ̀yìnà muhammadan yóò fi àtọ́ àmẹ́láyà káṣàlì fàkúrọ̀ mọ́mà yẹ́rà kí bó ṣe máa ń fún ìyàní ìkan kò gbà kí pọ́pá ti lẹ́ o kò ní gbàgbọ́ sí tẹ́ǹpẹ̀ ebi ti ta wọ́n wọ́n wá tọrọ nǹkan lọ́wọ́ ìlànà nàbì ọ̀sọ́lá nàbì ni ẹ bá ń wọlé ṣé nǹkan tí wọ́n lè jẹ́ wà wọ́n ní kò sí tọ̀ kò sí nàbì ni àmọ́ ah, ní nǹkan àwọn sàbẹ̀ ní láwọn ní nǹkan bí kẹ́nu àwọn sàbẹ̀ kankan ṣe lókè àwọn jẹ́ńjẹ́ kan kú díẹ̀ sí ìfọ́sí yóò yájọ́ rá lọ o máa lọ mú oúnjẹ àjẹkù kátó ń jẹ wálé tí wọ́n jẹkù wálé bá gbé wá síwájú pé ilé ìnáwó àwọn máa ṣe díẹ̀ báwọn sábẹ́ yòókù ṣe everybody bá ṣẹbẹ̀ tí wọ́n dé lọ nítorí jọyọ̀ àṣìkò tó yan left over oúnjẹ tí wọ́n ní lè máa ń kó jọ wọ́n wọ́n kó ń tó pọ̀ tó tó wọn lọ́lé lẹ́bí wá ń sọ pé bẹ́ẹ̀ sí wọn sí lásán máa ń sáńdà fílẹ̀ ìsìlámi súnnàtà ń hasanata falahu wajruha wa ajru man amila biha min ghayri an yanqusa min ujurihim shay'a ẹni bá lọ gbé òun ló sílẹ̀kùn dáadáa kátàwọn èèyàn rántí pé èèyàn lè ṣe ni ó gbà ládàá tó sílẹ̀kùn àti ládàá gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé e ṣe wọ́n ni a máa wọ́n mú oríṣiríṣi àwọn ẹgbù báyìí wá ó pọ̀ rẹpẹtẹ arábìnrin kan jọkàn adélébọ̀ ọlọ́gọ́mì bí yẹ́tù wọ́n bójú ṣe ọlọ́run ó ti gbọ́wọ́ àṣìbíbi pé ó lọ jẹ́wọ́ fáàní nábì pé zànà ìtù ó sì ti pé bọ́dílébọ̀ bá ṣe zìnà wọ́n pa ni o nẹ́bì ní kí lọ sọ ní tó sọ náà ni ẹbí wọn wọn náà míì tí ó fi rìkáàtì ọ̀rọ̀ kò rìká ní tó sọ náà lọ sọ nẹ́bì ní ọ wá lóyún báyìí máa lọ lọ bímọ tí wọ́n bímọ tó padà wá tí òun tọ̀ ń bá sá lọ tí ò bá padà wá ọ̀tẹ́ náà nù ní wà òun tọ̀ tó ń bímọ tó padà wá olóòtú bímọ àrẹ́bì náà tó padà wá ọmọ sí ẹbí mọ́ni àìsí kọ́ náà wá sí ṣẹ̀ríà fún ọ. débi kó wá tọ́jú ọmọ náà ọmọ náà ti wá lè dá jẹun kó làyẹn tó padà dúró láyé níbi búrẹ́dì àwa ń lẹ lóko lọ́wọ́ ẹ̀jẹ̀ ara rẹ̀ wá ta síkẹ́ náà àwọn sàábé wá tìǹyẹ̀ lásán yẹ̀rẹ̀ mìíràn olówó alábìlà tí kò sí kò sẹ́nìkan ní gbogbo mọ̀dínà yìí tí ó jẹ́ni ọlọ́run tárábìnrin yìí nítorí ṣe yìí tó kúkú ó wà kó ń sọ́lọ́ ó sì yọ̀ǹda ara rẹ̀ fọ́lọ́ tá bá pín táwọn bá rẹ̀ tá bá pín lérí ilé kọ̀ọ̀kan ní màdínà ní kàdí irú àwọn wáàsí báyìí irú àwọn ìbánisọ̀rọ̀ báyìí irú àwọn ìṣesí báyìí lànàbì ń ṣe wáyò zakihim láti máa ṣàfọ̀mọ́ ọkàn àwọn tán bá gbà fún tòrórí pé kọ́dẹ afúláha máa ń zakáha ọ̀kọ́dẹ kọ́ọ̀bà máa ń dẹ̀sáha ọ̀kọ́dẹ kọ́ọ̀bà máa wọlé gbogbo ẹni bá sáfọ̀bọ̀ kan ara rẹ̀ ó jèrè gbogbo ẹni bá fọ́ka rẹ̀ lẹ̀ káwọn oríṣiríṣi ìdọ̀tí máa kó sí ó irú iṣẹ́ ànábìnú irú iṣẹ́ iná ni iṣẹ́ gbogbo ẹni bá ló ń fẹ́ jòkó sí àga ànábì ọ̀dọ́ ọlọ́run ṣe wáàsì àwọn tó ṣe wáàsì lánàá láti àwọn bàbá wa ń lẹ yorùbá yìí agbọ́ta àwọn bàbá mi tí wọ́n máa ṣe wáàsí táwọn èèyàn máa wú pípé yẹn kú wáàsí mélòó làwọn èèyàn ń sunkún mọ́ nísìn ọwọ́ ní káwọn lẹ́bùs wáàsí táwọn èèyàn fi ń sẹ́fẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ lè kẹ́kẹ́ ṣubú lára yóò bí tẹ́rin náà pọ̀dé léwàsí wá nù bí bá tiẹ̀ ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú sí gbọ́ntán pinnu wáàsí ni ìsọfẹ́ mi níbi tó kù sí láàrin ìwàtọ́lọ́wọ́ wọ́n ní bùrù dáwọ́sí náà wọn àfa àgbà tí wọ́n ti lọ ní àfọwọ́ ní wàásí àfọwọ́ ní kíwà àfọwọ́ ní mọ̀ni bí àfọwọ́ bá ń ṣe wàásí báyìí gbogbo òru ni ó sọ̀rọ̀ àǹdí ẹ̀ kọ́dà àwọn àfọwọ́ sọ wípé tí bùrù dáwọ́sí bá ń ṣe wàásí àwọn tí máa ń jòkó sí wàásí ẹ̀ ń gbà míì máa ń wọ twenty thousand ẹ̀ ìjọba pọ̀ dé ni mo wá sunkún lọ àti olórí àti gọ́vùnà gbogbo ọmọ asokó lọ ẹlòmí ń bẹ gbogbo ọgbà ni ó kò fọ́mi bí ibi ẹkún tí ń tẹ́ àti bèrè ẹ̀sọ́ sùn wọn ọlọ́run pé ṣé tọ́lọ̀ máa tẹ̀ ló ń fẹ́ ó fẹ́ máàkì mi ìmílẹ̀ ìjẹ́kọ́ fẹ́ máàkì àmì náà ìwọ àwọn ẹ̀sìn sí báwọn méje kéèyàn máa tún àárín ohun àtọ́lọ́n sí ni mo kù sí irú bá nàbì ṣe máa ń ṣe é fáwọn sàábẹ́nu wọ̀nyí a máa ṣàfọ̀mọ́ kan àwọn tí wọ́n gbà fún tí wọ́n ń bẹ ń jòkó rẹ̀. ọlá ilẹ̀ mọ̀húnmọ́ lè kéta bàwà lè hẹ̀kì mẹ́ta inú dáadé màámà tó máa ń sọ̀rọ̀ kí yóò alẹ́ mọ̀húnmọ́ lè kéta bàwà lè hẹ̀kì mẹ́ta yóò kọ́ àwọn tó bá gbà fún wọn ní alìkìtàbà ń jòkó wá ní wà lè hẹ̀kì mẹ́ta ní súnà wọ̀nyìn kánú mi kọ̀ bẹ̀ ló láàfin kọ́lẹ̀ báwọn tí wọ́n ń gbọ́ wá sí ìbá ń bẹ̀ẹ́nú àánú tó hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ bá ń jòkó tí wọ́n wá sí ànábì kí lọ sílé kí wà ànábì yẹ kí lè kí ànábì ní ti ń kéwú ọkọ̀ ó sì máa wá ǹjẹ́ náà lọ́hùn tọ́lọ́ ọba àlekẹ́ ọlá ń ṣàlàyé pé bí iṣẹ́ ànábì ṣe jẹ́ lé àwọn tọ́lọ́ ọba ń bá wí láwọn tani làwọn sàábé lákọ̀ọ́kọ́ ayọ̀fẹ́ ni àwọn táwọn ìwà ẹ̀ sàábé kọ́ àwọn òṣìṣẹ́ abẹ́ àwọn olópọ̀tún ìjìká jù síwájú ànábì ẹ lè má jẹ́ sàábẹ́ ṣùgbọ́n sí ànábì yìí kò tí expire wà á kọrí iná mi nì hùn lámà ẹ̀rẹ́ àkó obìnrin àwọn àmì ń bọ̀ wá lẹ́yìn àwọn eléyìí tí wọn ní bá wọlé láyé ọlọ́run sọ bá sàábẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n ní àwọn àwa ṣe ìbéèrè lọ́wọ́ ànínábì kí wọ́n wọ́n ní wọ́n wá kàgínà nẹ́bì ni àwọn tí ń jẹ́ wípé o ò sí pẹ̀lú yín ṣùgbọ́n wọ́n gbọ́ ń pa yín wọ́n ń ṣegún tẹ̀sí àwọn náà àwọn tí wọ́n ń jòkó lórí àga ànábì wọ́n ń rí píìtì irun tá ànábì máa ń ṣe fáwọn náà láfiláwọ̀ tá àjá àfáà àbáwọn tí wọ́n jẹ́ àfáà irun tó yẹ ká máa ṣe fáwọn èèyàn tí wọ́n wá ń jòkó ti wá ni pé

Al-Aziz ọba alágbára ni alhakim ọba ọ̀jọ̀gbọ́n ló fi líǹkì àwátá wá lẹ́yìn ó lé ti wa máwàá táwà wájú irú ẹ̀sìn táwọn náà ń ṣe náà ń ṣe ọlọ́run ní kírú wá nábì fi kọ́ àwọn ànáparẹ́ mo sá ń kémi sí táwọn rìpọ́ọ̀tì táwọn bá kọ́ ká tọ́jú ẹ̀rẹ́ nábì ṣe wá sí nábì ṣe àní máa bó o lànàbì ṣe ń sáfọ̀ mọ́ ọkàn bọ́lá ṣe wá líǹkì wa papọ̀ mọ́ra wa yìí wa huwa al-azizul hakim wa huwa al-azizul hakim ọlọ́wọ́ba náà ọba alágbára tí ò sí dọ́lọ́wọ́ ní wa bihamdihi سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك